Travel from Iowa to Ibadan, text one. ẹnikẹ́ni tí ó bá fẹ́ lọ sí Ìbàdàn láti Awẹ́ yóò kọ́kọ́ gun mọ́tò láti Awẹ́ dé Ọ̀yọ́ nígbà tí ó bá dé Ọ̀yọ́ ó lè gun mọ́tò elérò tàbí bọ́ọ̀sì tó bá gun bọ́ọ̀sì yóò san nǹkan bíi sílè mẹ́ta àbọ̀ tó bá gun mọ́tò elérò yóò san nǹkan bíi sílè méjì àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ràn láti máa gun bọ́ọ̀sì nítorí pé kì í fún hágáhágá. Haga, haga a wẹ́ sí Ìbàdàn tó máìlì mẹ́rìnlélọ́gbọ̀n. Questions on travel from Awe to Ibadan, text one. Báwo ni a ti ṣe lè dé Ọ̀yọ́ láti Awẹ́? Ǹjẹ́ a lè gun bọ́ọ̀sì àti mọ́tò elérò láti Ọ̀yọ́ dé Ìbàdàn? Tí ènìyàn bá gun ọkọ̀ elérò tàbí bọ́ọ̀sì, èèlò ni yóò san láti Ọ̀yọ́ dé Ìbàdàn? nítorí kíni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi fẹ́ràn láti máa gun bọ́ọ̀sì báwo ni awẹ́ ti ṣe jìnnà sí Ìbàdàn tó. Travel from Awe to Ibadan, text two. Ẹnikẹ́ni tó bá fẹ́ lọ láti Awẹ́ sí Ìbàdàn yóò kọ́kọ́ gun mọ́tò dé Ọ̀yọ́ nígbà tó bá dé Ọ̀yọ́ tán ó lè gun bọ́ọ̀sì ó sì lè gọkọ̀ èrò tó bá gun bọ́ọ̀sì yóò san sílẹ̀ mẹ́ta àbọ̀ ṣùgbọ́n tó bá ṣe pé ọkọ̀ elérò lógùn yóò san sílẹ̀ méjì àbọ̀ awẹ́ sí ìbàdàn tó ibùsọ̀ mẹ́rìnlélọ́gbọ̀n ṣùgbọ́n awẹ́ sí ọ̀yọ́ jẹ́ ibùsọ̀ kan àtààbọ̀. Questions on travel from Awe to Ibadan, text two. Kí ni ẹnikẹ́ni tí ó bá fẹ́ lọ sí Ìbàdàn láti Awẹ́ yóò kọ́kọ́ ṣe? Àwọn ọkọ̀ wo ni ó leè gùn tí ó bá dé Ọ̀yọ́? Á sí Ọ̀yọ́ tó ibùsọ̀ mélòó?